أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدعو كفو الله الحمد لله أدعو كفو الله جماعة الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ní òní tilẹ̀ bá sú àwẹ̀ Ramadan ọdún yìí ọdún fourteen thirty seven two thousand sixteen yóò di mẹ́fà ó lé lógún mẹ́rin ó Allahu akbar Allahu akbar ọlọ́run àdúgbẹ́ fún ọ alhamdulillah afẹ́ bẹ̀rẹ̀ ń jó ní ọ̀dà bí òkè bílù ò bá rí báyìí tí rọ̀mùdán bá wọlé bí òkè ní rí fún ìnáwó àti sẹ́ẹ̀nú ẹ̀ máa lọ máa bọ máa lọ máa bọ àti ìnáwó nítorí pé gbogbo baálé kọ̀ọ̀kan ó yẹ kó máa ní ní àníyàn wípé òun fẹ́ kí Ramadan. kó máa jẹ́ ọdún fún àwọn aráalé òun aya àtàwọn ọmọ àtàwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n pé a ah, níbo rọ̀bùdá náà kùnà ká má ronú pé ká má rí ròyìn pé àwọn ò ní lè jẹun lọ́sàn-án rẹ̀ kí ni wọ́n máa dùn sílẹ̀ pé a ah, ọdún yìí tó dé tá a máa jẹyin tá a máa gbẹran kọ̀ọ̀kan tá a máa gbẹja ńláńlá tá máa jẹ ń lọ́tù tá máa jẹ ń lọ́sì bí wọ́n ṣe máa dunnú de Ramadan Saudi yẹn kò sẹ́ńtì bẹ́ẹ̀ Saudi tí Ramadan bá ń bọ̀ tí mo lè ní máa dùn ìdùnnú lọ́tù ló sì ní ẹni tí ó náwó inú rẹ̀ máa dùn ẹni wọ́n ná fún inú rẹ̀ máa dùn ọlọ́run sì máa ń rọ̀ ìjòkè rẹ̀ náà síbẹ̀ tí ilé kọ̀ọ̀kan náà bá ní báyìí lẹ́mìí kò sí ní ìdẹ̀kùn àánú yóò máa rọ̀jò sínú ilé náà ni ìpáyín kéke irúgbìn ilé yóò fìtínà kan wọ́n wá tinú ilé yẹn ẹ ṣàkíyèsí ẹ tẹ bá lè gbin ìdùnnú sẹ́mi ara lé yín torí nílé Ramadan tẹ bá gbin bí iṣu tẹ gbin bí àgbàdo wà láyé ká pẹ̀lú ìdùnnú ìmọ̀ rí bẹ́ẹ̀ ni tí ẹ̀ yé kí mí kọ́ máa kakọ́dù kọ́ gbanú lé kí ọmọ tí o tí tó gbàwẹ̀ kó ṣe pé ẹ máa rọ ni pé wò ó má gbada lẹ́ sáà gbada ìlà lónìí lọ́la àgbàdà ìlà súpọ̀ orodidi kabáhùn sọ̀gbọ́n nítorí pé òun náà fẹ́ gba ẹ̀gbọ́n rẹ̀ ń gbà lónà bẹ́ẹ̀ máa fi la àwẹ̀ bọ́rùn kó dàbí ó ti tó gbà téèyàn máa lè ṣe inú ilé báwọn tó láníyàn báwọn ọlọ́run náà ṣe ayé ẹ̀fẹ́ yẹn náà ìní máa ń fà á tí ẹ̀yà fi máa ń já fún gbogbo ẹni tó pé bí wọ́n ṣe bẹ lọ́n kílẹ̀ àwọn orí ni pé ah, ọdún yìí tó ń bọ̀ fún náà wò báwọn ọmọ ṣe ń dunnú fẹ̀rẹ̀ tíyàwó dunnú fẹ̀rẹ̀ pé alhamdulillah ọbẹ̀ òní játa wíwú fi tán làyàbá bó sì máa jápé ẹ̀yìn okùn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀bípo yìí ẹ̀ mọ̀ gángan àmọ́ lọ́hún sì máa bò wàláyé máa gbé innamal a'malu binniyat wa innama likulli mri'in ma nawa. ẹ̀rọ lọ́nà lọ́dún yìí olóhùn fẹ́ ra nǹkan kankan òun fẹ́ ṣe nǹkan kankan kó lè bá jẹ́ gbẹ́dẹ́gbẹ́dẹ́ ń bẹ lọ́ọ̀rẹ́ ò bá ka ni ọba kú wọn tí ń bẹ lọ́ọ̀rẹ́ pé ẹ wá lọ ra ètò bá ká yọ bọ́ ta báyìí lọ́pọ̀ dẹ̀ ń wọlé ní a máa ń já wọn nǹkan sílẹ̀ ní a máa ń já sílẹ̀ ní a máa ń dàbí àlà ntí ra gẹ́lẹ́gẹ́lẹ́ ìní ẹ̀kọ́ wa wọ́n á pè tó dáa jù tó fẹ́ rà lọ wọ́n tó á kó àwọn nǹkan míì mọ́ wá tó wọ́n lẹ́mi pé òun fẹ́ ra yàn tẹ́tẹ́lẹ̀ owó tó kó lọ́wọ́ ó kó wọlé padà ní ọba ìní darí ayé jàmọ́ ẹ sáà jáwọ́ dánìyàn dáadáa àmọ́ ọdún yìí ọlọ́run ní àwọ̀ bá a ṣe wọ̀ ọ́. àwa ń jáde nú ẹ̀ lọ́ba tó fẹ́ jáde náà pẹ̀lú pa àwa fẹ́ jáde pẹ̀lú dùnú àwa rọ́nà sàdúà ọdún àdúà ni ọdún yìí ọdún tá a bẹ lọ́ni gbogbo ẹnikẹ́ni kó lẹ́mìí pé. pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ń tí a tọ́lọ̀ ń pín kí a ní joko ni o ní joko ní tajudi ni o ní ẹ̀yìn ọkọ̀ kọ̀ọ̀kan ní tá à ń sọ pé gbogbo lọ́wọ́ wa lọ́dọ̀ rẹ̀ dondo wáyé. 99 yòókù bẹ lọ́dọ̀ ọlọ́run gbogbo tí kálukú wá ń ṣe láyé lókè pẹ̀ ìpátá àtẹ̀yìn àtàjànú àtẹranko àti dábà nínú àánú kan náà kí ló wá dé tá ní tọrọ àánú ọlọ́run àti ìlú ikan náà àìlú débi kan àìlú débi kan kì í mọ bá ń lò ẹ̀ẹ́ inú ẹ̀sìn ni atẹ́gùn tá ń fa sínú ìwà tàmí òkè tàmí odò yìí gbogbo àláfíà ara wa yìí ara àánú ọlọ́nà ni abẹ́lẹ́ ọba àlejò ọlá jẹ́ kí ẹ̀mí ẹ̀ tó dùn jù báyìí lọ. amiina. gbogbo àwọn tí ní àìlera panifọ́n aláfíà. àmín. mo bá iṣẹ́ kan lẹ̀ lé ní àná ìyá kan ránṣẹ́ wálé ìyá yìí àmọ́rí àmọ́ ó di ìdíran ọmọ ẹ̀wà pé kábọ̀ ń sọ fọ́lọ́ kó fò lálàáfíà ọlọ́mọ ẹni fẹ́rù náà lálàáfíà àmín wọlé àbú ọlọ́mọ ọmọ bó ṣe ọsì máa ń ti bẹ́lá rẹ̀ ọlọ́mọ ẹni fún lálàáfíà àmín gbogbo ń já ìlera tiwa náà bá ní sọ di àkúdànù àmín bá ní kúdànù náà lálàáfíà àmín ibi àlàáfíà wà lára wa mọ́mú kó ń bẹ̀ àmín la hawla wala quwata illa ní ọ̀la bí agbára ọlọ́run o láṣọ ìjókòó tafsiri kọ láàyè ní ọjọ́ mẹ́jọ ti jọ jumat tí a bá kírun ní tọ́ tuesday nípa kí tábàbá jẹ́ twenty nine àti pé tuesday ní ọjọ́ ọdún tí wọ́n gbé wẹ́ẹ̀sẹ̀ lákìrùn omi ìgbé àwẹ̀ pé nìyẹn ẹni tí ọba fẹ́ wá síwáàsí níjọ́ mẹ́jọ kó sáà kó ẹnì kankan kó wẹ́ẹ̀nì kankan pèsè wáàsí wà ṣùgbọ́n tó rinlẹ̀ ń sìn ní pé wáàsí wà wáàsí yóò wà inṣàlá kọlọmọlẹ ṣe. àmín. ìtumọ̀ ní pé sẹ́fù ti bẹ̀rẹ̀ lẹ́yìn àwẹ̀ tún nìyẹn iṣẹ́ ìdáwà ò ní ọlúdé wọ́n sí ìsìráìkì ọlọ́mọ ìsìráìkì wà wọ́n fẹ́yìn wá tí ìyẹ́kù tó di máàlù tó nù láti kó mi lọ́la kọ́nọ́mà ní ìṣètò láì náà àwa dúpẹ́ pé ẹ̀yin tẹ̀ wá ń gbọ́ kò fàìsàn ṣe yín àwa kọfẹsàn ṣe wá ọlọ́yìn tó gbin náà mọ́fẹsàn ṣe wá o àmín wọlé àná ọlọ́run àmín rẹ̀ la hawla wala quwwata illa billah illa billah illa sí. àdúgbòfọ́ lọ́n pé bàálù gbéra lánàá o kọ́lọ́ tó yá gúnlẹ̀ lénìí nínú suratul an'am àyà tí a kà ó jẹ́ àyà mẹ́ta àyà sita wa khamsun wa saba wa khamsun wa thamaniya wa khamsun 56 57 58 ẹ̀mẹ́rẹ̀ta yìí ni a kà lé ní نعم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين tọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا تبعوا هواكم قد دللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين نهيت أن أعبد الذين تدعون من دون الله ọlọ́ni والنبي ما máa sọ fún wa gbogbo àyà yìí gbogbo àwọn àyà tí ọmọ ń tọ́ka lórí pé ẹrú ọlọ́run pọ́nbélé ni ànábì ní í ìjẹ́ ẹrú sì rèé ìjẹ́ ẹrú ẹ̀dá rè ọlẹ́nu tí ba rẹ̀ kánú ó ní bí agbára rẹ̀ mọ nìyẹn. ọba Rabbul Alamin tó jẹ́ Khalik ní gbogbo kápá nǹkan bẹ́ẹ̀ lọ́rẹ̀ nìyẹn. léyìí tí túmọ̀ yìí pé nígbà tí ọ̀rọ̀ ànábì wa tí ó wá ma báyìí lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tọ́lọ̀ ní kúlí máa sọ máa sọ bí agbára rẹ̀ mọ́ máa sọ bí ọmọ fún wa tàwárí ẹnìkan inú ọmọlẹ́yìn ànábì náà sallallahu alaihi wasallam tí ń pè ẹ̀rọ ọmọlẹ́yìn ànábì tí wọ́n fúnra ẹ̀ pé kò sí ti ipa tó ń wọ̀ ká nkuli tí o kún yẹkun ni tábà ni ọmọ abẹ yọmọ abẹ ẹ wá wo ibi tí àwọn èèyàn tí wọ́n á yẹ hànà tí ó sì ń Islam ẹ̀wù tí yẹ hànà dé ẹni aránsẹ́rì tí màlẹ́kà bá ń bá pẹ̀lú àṣẹ máa sọ máa sọ bí ọmọ tí wàá ní tàwa ẹ̀dá yòókù tá a ní yẹ́wọ́ ọ̀bùn wa kan dá sọ́rọ́ wa kájú lẹ́nu bí a bá mọ̀ nítorí pé nítorí pé ìdúró lẹ́nu bí a bá mọ̀ ilé yìí wa nítorí pé ntọ́lọ́hún fẹ́ fi hàn lọ́ọ̀kan bẹ̀yẹ àwa ò ẹni tí ọlọ́run ò jẹ́ kí ó ní lónìí ntọ́lọ́run fẹ́ fi ara ayé náà lára ẹ̀ náà nìyẹn pé sori pé ẹ wo ni ò ní lónìí yìí o kó lè bá àdìjọ́ tí ọlọ́run fẹ́ fi àná sọ̀rọ̀ pé ẹ wọ ẹni tí ò ní lánàá ẹ wo tó dáa lẹ́yìn kẹ́dà máa wá kọ́mọ akájíọ́jíọ́ ibé nígbàtí òun ọ̀wá ní ìjàgbé ayé wọn ọ̀dárì àà tásọ bẹ́ẹ̀ fún ẹ̀ ẹni náà wá ṣe sùúrù ọ̀sàfaradà kọ̀mọ́ wá gbèrí àdánwò kiri gbé dandandandan ayé gbọ́dọ̀ dáníṣẹ́ ọ̀rọ̀ dáníṣẹ́ àà kí lọ́ mọ̀ tá à ń fẹ́ fàṣìkò ń ṣe fún ẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọmọ nìyà tí ń láyé lọ tí kankan ọ̀kan dédé sí mọ́ báyá bí owó báyá bí kankan kan kí ni kí ni àlẹ́ bẹ̀ yẹ ṣe bí àyẹ̀ lọ bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ nǹkan wọn bí ọ̀sá yé kí mú wọ̀ kí mú wá sí gbà yìí èmi àbí ọdún lé lẹ́nu ẹ̀jẹ̀ wọn bá sọ ọmọ ẹni ni ó wò èyí wọn á rí ọtán tí wọn yóò ẹ̀ darí tán lọ́dẹ̀ tí ń dasọ́ àbí ọmọ yẹn jẹ́ tó lórí ọnú ẹ̀jẹ̀ àbí jọjẹ́ bí ọjọ́ ń lọ ọmọ yẹn lórí ọnú. tí wọ́n rí wọn tí wọ́n sì níyà tán pé eh, bó ṣe máa ní kankan ní bó ṣe máa ní ẹ wo ẹ wo etí rẹ̀ ẹ etí rẹ̀ ẹ wo kíníkan oyin tó ṣe palagun ní gbẹgẹrẹ àwọn kan ní a rí ijọ́ náà ẹlẹ́mọ́tò gbẹ̀rún wáyé tí ní kodoro tí ó sojú kòróró tí ó sojú palagọ mm. bí dàbí nù. ibi tó bẹ̀rẹ̀ wa nìyí kí ni wa kí ni halẹ̀ bí sọ àfà kò sí ẹ kò sí n gbàdé pé ọbẹ̀ nkúrọ́ ni ìbọ̀lọ̀ fẹ́ kí ọlọ́run fẹ́ kí ayé ọmọ ìyún náà ni ìjọba wa ń dábìrà kẹ́lí ma gbé ọlọ́run lè yí o ọwọ́ tó ti dùgbà kan jó ní tí ò ní lọ́ọ́rí o kò sì gbọ́n bí kankan kò sì gbọ́n lójú náà. ebi ntọ́kọ yìí bá sí bínú lọ́dọ̀ Abíọ́lá tó sọ di sí ìyá lásẹ̀ rẹ̀ tí fẹ́ ta ìwà àṣẹ ìyàwó ẹ̀ olóbìnrin ààrẹ tó tààrẹ pé ọmọ olùsí ló ń tálíkà ló ń ọmọ olówó ń sí ń bì ládàárọ̀ ọjọ́ ọmọ òǹdélé wọn pé ọkọ tí òun fẹ́ fẹ́ ni wọ́n ní ṣé ni òun wọ́n mọ̀ yìí o gbogbo ẹni tí mẹ́láyé ọ̀rẹ́ kẹ́kẹ́ mú ayé tó olùsí lọ mo ní láti bẹ̀rẹ̀ bọ̀sọ̀rọ̀ ló ń bá ń gbọ́ kí lẹ́yìn tí ọ̀rọ̀ ilé àwọn símbì ó dẹ̀ fi lọ́kà balẹ̀ pé má wọ̀rí wo ló máa fẹ́ sọ̀rọ̀ sí ara rẹ̀ gangan yẹn tó jẹ́ wọn láìkẹ́ nìyẹn wọ́n yẹ lọ gbowó lé wọn ó dẹ̀ kó fóun agbowó lé wọn á dẹ̀ ná fóun wọn ò dẹ̀ mà ń gbọ́ pẹ́ lọ́wọ́ fún wa pé dáàdì mami ẹ̀fọ́kùnrin lọ́rùn lẹ̀ tó máa fẹ́ nìyẹn ẹ̀fílẹ̀ ń gbàdàn ní àti àfikọ́ wa kò wálé lọ wọ́n sì mú wọlé wọ́n mú wọlé tán ẹni sẹ́bẹ̀ ní òsì náà ni sẹ́bẹ̀ ní gbogbo òsì náà ti ń ṣe ọlọ ṣùgbọ́n ọ̀fọ̀ lójú ọ̀rẹ́ gẹ̀lẹ́sẹ̀ sẹ́bẹ̀ ní òsì náà ni ìyẹn ò lé ìkápá àyànbẹ lọ́wọ́ àwọn ọmọdé bọ́ òsì àrẹ kú òun dẹ̀ fi nǹkan mi wọ̀ lọ́rùn wọ́n ṣe bí ọmọ tiwọn náà wọ́n dẹ̀ náwó lé lórí wọ́n jẹ́ náwó fún àwọn méjèèjì bóyá yóò yẹ òun lè gbàgbé síbi láéláé pé gìlò mọ́ sẹ́tà gìlò mọ́ sẹ́tà wọn ò ní kankan lé Abíọ́lá Abíọ́lá tó lọ́mọ kó òun sọ báńkì òun sì báńkì njọ yẹ kabila mo wa kọmọ apẹpẹ ara yẹ kọmọ wa gbọ kọmọ wa wo gbowó kí njọ yẹ kọmọ wa wo gbowó kí kọmọ wa lọ mọ bí ó ṣe jáde kọ́mọ wá jáde kọ́mọ jí nǹkan oníkan tókó náà fẹ́ bẹ́gbẹ́ mu ẹ wá wò àbójútó ẹ̀ka yẹ kú jẹ kó ń wọ́wọ́ kó ti hàn lẹ́lẹ́ mà wá níta oníta tí èèyàn fẹ́ máa gbọ́ ńgbà níta ìbọn ọlọ́sà lábàáhùn ìbọn ọlọ́mọ yìí pé Abíọ́lá tó ń bọ̀ wá dẹ́n tí ó lè ra gbogbo òdílé ìyàwó ẹ̀ pàjẹ́ tàbá mọ́ tí ibi tá mọ̀ nílé síbì mọ́ nígbà kan tá a wílé bàbá náà sì rọ̀sọ́ láàrin ẹ̀ pé àdánwò tí ó jẹ owó ìtẹ́ ọ̀tẹ́ ọlọ́wọ́n ma onígbàgbà bàbá bá wà wọ̀ tó bá jẹ gẹ́gẹ́ yóò kú síbẹ̀ ni lájà jẹ́ a kú síbẹ̀ ẹ̀ wọ́n wù lọ ni owó tí ò ní tí ò ní kò ní sòrò ma kò ní pé kọfẹ́ tíráàpù máa mú lọ́wọ́ gbogbo tí ń bẹ́ẹ̀ kò ní kọ́ máa mú pamphlet sẹ́ẹ̀kì mọ́ ẹni ìwé tó bá jáwé pépà délé tàbí akọ̀wé sí sí báńkì ẹni bọ̀dì wọn ẹni ẹni báńkì wó fún lówó ni. Qulillahumma malikal mulki ah. tutil mulka man tasha ah. wa tanzi'ul tasha wa tu'izzu تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير lẹ́yìn بني يا جماعة. máa ọba ìlú kúrẹ̀ báhùn ṣe sùúrù láǹsọ́fà dáhùn torí ẹ̀ sọ̀rọ̀ nìyẹn èyí ká ṣe sùúrù jàmáà ibi tá a bá bára wa jáde sùúrù a máa ń tí bọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n máa ma ṣe bẹ́ẹ̀ ni. ìyẹn ọjọ́ gbọ́ kó rówó kò ní rówó yóò tún bí aṣọ kọ kò fẹ́ kó rówó lásìkò yẹn ni kò yẹ kó rí ni. tọ́fẹ́ kò rí ni ìsìn bọ́ọ̀fẹ́ bọ́ọ̀fẹ́ rí wà rówó bọ́ọ̀fẹ́ rówó wà rówó wájú wà rówó ó dàdó díẹ̀ wo ni wọ́n kò ní wọ́n ní à ìwọ ló ní. èyí ni ari ní ọgbà àti ikima lábẹ́ kẹrù gbàrẹ̀ lẹ́rù kẹrù gbàrẹ̀ lẹ́rù gbogbo wa gbogbo ọmọ ẹ̀dẹ́ yìnyàn ní tá à ń sọ yìí máa ń ṣe àfẹ́ pákéjì ara wa àfẹ́ fi pé arára o kí ló ń jẹ́ mùsùlùmù sí alimuslim mani aslamani la alámàdìlá ẹni jẹ́ mùsùlùmí tó ti ká ìṣẹ̀lẹ̀ fọlọ́hún jẹ́wọ́ ọkùnrin rẹ kẹdásọ̀rú ẹ bí ibà bá ń bẹ èyí wà kò sí yìí kò tí kò sí ẹ̀mí tí wọ́n gbọ́ pé kò sí náà lẹ́tí gbọ́ yìí o àkàrà pé yóò wá máa fẹ́ ṣe bùkátà yóò wá ní sagbára àní òsì tọ́lọ́mùbá fẹ́ ká gbọ́ yóò bá ní í ṣe báyìí tí kò bá wọn tó balẹ̀ kí wọ́n gbọ́ gbọ́ ó tún so anábì rẹ̀ o ó ju gbogbo ẹ̀dá lọ ní gbogbo ọ̀nà ní ní àná pé máa sọ pé mi ni ọ sọ bẹ́ẹ̀ pé eléyìí ó kípa mi ọ̀rọ̀ ká ìwọ lọ ká pẹ́. kúlì sọ̀rọ̀ wà nábì máa sọ̀rọ̀. inni nuhitu an a'buda alladhina tad'una min dunillah. inni sọ fún abẹ́ mi o èmi muhammad ọmọ abdullah èmi muhammad ọmọ amina èmi rasulullah nuhitu wọ́n kọ̀ fún mi. أن عابد الذين تدعون من دون الله kémi tó máa sin àwọn tẹ́ yìí ń sìn lẹ́yìn ọlọ́run yẹn wọ́n èmi o wọ́n kọ́ fún mi bẹ́ẹ̀ nítorí pé èmi ẹni tí wọ́n ń kọ̀ǹtró ni mí èmi ẹni tí a ń sọ bí ó ṣe ni mí mi ò dá sí èmi o wọ́n ní kì í má sin tẹ́ yìí ń sìn lẹ́yìn anábì ní sọ̀rọ̀ ìwọ sì wá tíjú ẹni bọ̀dì láyé ṣe ń tọ́ ọmọ pé sẹ̀rí ààrẹ fọwọ́ sí ta ló ń tọ̀ nùyìtì wọ́n kọ̀ fẹ́ mi èmi o wọ́n ní má ṣe yẹ wọ́n ní má ṣe òkú wọ́n ní kí má ṣe òkú kí má jẹun bí olókùú sọ̀kọ́ wọ̀ nìkan inú gbogbo ẹbí kájọ̀ nìkan ni ó wà kú ìtumọ̀ ntànàbí sọ ìní wípé wọ́n mi pẹ̀lú bí wọ́n ṣe ṣe mí ọ̀nà tí a gbà ṣe mí ìtí a fi hàn mí ìtí a fi mọ̀ mí ọ̀tà kò n tún máa ṣe ṣe yẹ ni fún ti mi kọjá ilé yìí mo ti mọ̀ nà èyí ò tí ì nà èmi ò kí ló ń tẹ̀ lójú àfà tó lè fi ẹ̀sìn rẹ̀ hàn láàrin ìjà láàgbó lé nú ẹbí náà lù kí ló ń tẹ̀ lójú ojú ní tiẹ̀ tiẹ̀ o lè fi rúgbọ́n lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àwọn tó ń tijú wọn yìí jọlọ máa fẹ́ mú ọ kó síwó dẹ̀ dúró ni àwọn tó ń tijú wọn yìí sí gbogbo wọn ní ẹ fẹ́ràn rẹ kó dáa fún ẹni àwọn tó ń tijú wọn yìí tọ́lọ́mọ́gbẹ́kẹ̀ rẹ̀ dé sẹ́nu wọ́n dùn sí tẹ́ni abọ́mọ̀pá wọn tí ìwọ́n ń tijú yẹn ọ̀tẹ̀ lọ́pọ̀ nù wọn tó tí ìdá fún ẹ ló ń pọ̀ lọ́rẹ̀ ẹ̀ tó bá dáa fún ẹ́ńtánìsì wọn máa yé ọmọ ẹjọ́ rẹ̀ rẹ̀ gbogbo ẹni tó sì dáa táwọn èèyàn kan fẹ́ gba nǹkan wọn àwọn tí wọ́n fẹ́ wọn yẹn ìsọ̀rẹ́ rẹ̀ ntí ẹ fẹ́ gbà ní wọ́n sọ wọ́n dẹ tí ń ṣe bá ń sí wọ́n yí sọ̀rẹ́ gbà tán wọ́n ṣe pé wọ́n gbà tán wọ́n bu ọ̀rẹ́ lẹni tí ó ń ṣe ìrànwọ́ fún ni sọ̀dí kúkà máa wá sáka fi sí dáàtì ọ̀rẹ́ rẹ lẹni tí ń gbé ọ ń jọ́ sọ̀rọ̀ rẹ kò sẹ́nìkan tó tó ti jú ni wọ́n ti jú ẹnìkan wọ́n dẹ̀ bẹ̀rù ẹnìkan sọ fún wọn pé mi ń tèmi o ntí mo gbọ́ ẹ gbọ́ wọ́n ní kí ni yóò da ìwọ obìnrin ìwọ obìnrin àgàgà ẹlẹ́à ẹlẹ́à ọ̀dẹ̀ tó ti jú àwọn èèyàn kan tó lọ sí ń tọ́ pé kí ni yóò sí láyìn ọlọ́dọ̀ dàpọ̀ máwọn kan tẹ́ pé àwọn ti wọn wọn ò fi ṣe kà kò yé wọn ní ẹ̀dẹ̀ lórí ẹ̀tún dirú kan náà níbi à ń ṣe ẹ̀wà méjì. o tún gba ẹbọ láàyè o tún lọ ṣẹbọ oníkìí ṣẹbọ ọlásàní ẹ mọ̀ pé kíní kan nílọ́lọ́ yìí ọmọ kan ní ọmọ wa òbí méjì ilé tí wọ́n wá ilé tí wọ́n kọ́ ó jìnà sí ó jìnà sàpẹtẹ ní ọkọlẹ tó lọ ń kọlé fún sí ọ̀nà ọ̀dọ̀ ọ̀dọ̀ abájáde sí ni wọ́n kọ́lé sí ọ̀dọ̀ ìdí ayò rẹ̀ lọ́kọ́lé sí ṣùgbọ́n pẹ̀tẹ́ ní à ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyàwó wa fẹ́ bímọ hospital pẹ̀tẹ́ ní lò musa àtàlẹ́fọ́ wa dún ní apẹ̀tẹ́ kó a lọ dúnú lẹ́kàn ọba dúró mẹ́wàá hábìmá ní ọmọ abéjì bá ń ké ní ìyá tí a ń gbélé rẹ̀ wa ọmọ tí ń ké ìjọba ti ń jẹ́wọ́ ké ẹ̀ ìṣètò wọn fún wọn ni ẹlẹ́ àníkílẹ̀ tó wọn wọn lẹ́ wà ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹlẹ́ àníwọ̀n àwọn yóò jẹ wa ọlọ́run tí ó jẹ ọkàn sí ọkàn ha wọn àsọkúnmọ́ ẹ̀wà kọ́ sẹ́mú ni ẹ̀dá ló gbọ́ ń gbọ́ ọkọ̀ ẹlẹ́ àdí ọkọ̀ ẹlẹ́ wọ́n ní àwọn ìfẹ́ gbẹ́ wà ẹwà bí bíbò ó ti dá kò mú sí báwọn àfa lọ́ba wa bá mi bí bàbá wọ́n ní wọ́n gbé wọn ń sọ bẹ́ẹ̀ wọ́n ní yóò lé àwọn. Hmm lásìkò yìí ẹ̀ tó gbọ́dọ̀ jẹ́ nǹkan ẹlẹ́wà ẹ má fẹ́ kàn jẹ́ nǹkan ẹlẹ́wà gbèlè bẹ́ẹ̀ sẹ́ wà ẹ wá nǹkan mi máa jẹ ẹ sọ fún apá àwọn ilé yìí ìbejì tọ́lọ́ọ̀lẹ̀ yìí ìbejì ọ̀yàtọ̀ fọmọ mi àwòrè òrè òrè kọ́lọ́ọ̀n dọ́bù fún yàn kò ní kéèyàn tó lórí ibú àbá ní àwáyọ̀ ọ̀gbìn àti lè kí yọ máa bá ń tẹ́rù fún wa bá ń kankanlẹ̀ lórí jama bá mọ̀ ìdíjọmọ ó ké pọ̀ ó lè jẹ́ gbé ọkà ó lè jẹ́ àṣẹdáyé ó lè jẹ́ ìjẹ̀wọ́jẹ̀wọ́ ó sì jẹ́ pé umusikuyani umusikuyani wà tó bá ti ń ké ẹ̀kọ́ kọ́ ka ọkọ̀ ọlọ́run fún kakùsí fún tẹ́gbẹ́ musikuyani ni kò ní ké mọ́ tẹ́gbẹ́ bí ìjẹ̀wọ́jẹ̀wọ́ bí àwọn ara ni yóò kù síbi ìwọ̀n ẹ̀ ṣèṣe fún àgbo ẹ̀ wà wọ́n ṣe fún ọ lónìí báyìí alẹ́ tí ọmọ báyìí ọmọ òkè má sì fẹ́ mú njẹ lati bẹ jọ kejì lọ́wọ́ bàbá ọmọ jọ kẹta jọ kẹrin máa ní ma ọbọ tí ẹ ní àbí yìí aa ó ní àti ó ní láti jọ náà ni wọn ti ń sùn. náà béèrè ẹwọ. ìyá bá ó kó nulẹ̀ o. ó kala. ẹ kó nulẹ̀ kí ni a ṣe ó ní ara zakun pé a fẹ́ lulẹ̀ orí pé àṣẹwà fún. orí pé wọn ò ṣẹwà àmọ́ ọ̀dẹ̀ ké mọ́. ibi bá ibi kágbá fọlọ́ba rẹ̀ sí ni yóò bá o. sọ fún wọn bí wọn bá wà ibi tí wọ́n ilé àbá wà yàrá lè yín ọmọ yàrá gbolí ọmọ kọ́lọ̀ lè tètè kẹ́yìn àìjẹ́ wọn ọmọ bí ẹ wà náà lẹ fi ń pẹ́ nú yà hmm. ẹ̀ẹ́dúró tán náà ni ìyá yín fi ń pẹ́ tí ò lọ́bọ̀rọ̀ ẹ̀yin ẹgbẹ́ tinú tó de ẹlẹ́yà mọ́ jàǹbá àfa lẹ́yìn àfa mi kò lákèsí lọ títí kọ́mọmọ́ kọ́mọmọ́ fífín lẹ̀ lé pé kí ni ṣẹlẹ̀ lé ẹlòmíràn lákèsí bí wọ́n ṣe nǹkan tí ọ̀dà kalẹ̀ bó bá rí kọ̀ mọ́ kọ̀ mọ́ ronú sí pé kí ló bí eléyìí ìwọ ẹlẹ́yà tó wá rí báwọn máa kó bára rẹ̀ mọ́kùbọ́kọ̀ rẹ̀ ẹlẹ́yà tí ó jẹ́ pé ọkọ rẹ̀ tún ṣe bí ẹ̀hún tó ń tẹ̀lé alẹ̀ díẹ̀ kódà bó ní kọ́kọ́ òun tún ká lọ ọbẹ̀ yọ tẹ̀lé kọ́ ọmọ bí ó dá oníṣẹ́ bọ ni ṣẹ́ bọ ni kéèyàn tó bọ́yàwó lọ bí olókùn ni bí bàbá ẹ̀ lókùn tó fẹ́ sòkò ìtùn bàbá báyàwó ẹ̀ lọ bí olókùn níjọ́ kẹjọ olùfẹ́lẹ́ ọjọ́ lójú bẹ̀kẹ́lẹ́ wọn pé ìsìtàgbà yìí kẹsẹ́ sí ló sì ló wà náwó bá jẹ fún wọn bẹ ẹ sì máa wo àgbà náwó ni àwọn òní jẹun táwọn o ní à yà ń jẹ ọ òkú àìmọ tó ń ṣe ń bẹ ọkọ ọmọ tilẹ ibẹ ló ti mọ tá ká àbíjẹ ọdá ló fi mọ tá ọ ò ní lọ rárá ni yányá rẹ wá gbọmọ wọn ọmọ tí ọba alágbòye náà kọ́ máa lọ kí ní àǹfààní ọmọ tí ọba alágbòye náà déyàn bí ọdọ tí ò ní kó bọ́kùnrin náà kàn yín kí lọ́mọ kí lọ́mọ rúwọ́n bá ọmọ ilé àbá náà yà kàn yín ọmọ tí ìyá rẹ̀ fi ń sẹ́ bọ́ tí kí lọ́mọ rẹ̀ yà kàn yín. àyà ìkàlẹ̀ ni ọlọ́run àbí idó ti ní bẹ́yẹn bá ṣe ọlọ́pàá tí ọba ti ṣiṣẹ́ lójú ẹ̀wọ̀n ní fún lókun o àbẹ́yẹn ní ìgbẹ́sẹ̀ ń ṣe ọlọ́pàá lẹ́gbẹ́ kátó agbọ́dọ̀ wà nígbà ọ̀la wàá dúró tán ni níjọ́ orí ọdún dúró tán bó bá lẹ̀sìn lọ yẹ́s lójú rẹ lẹ̀sìn kì í sẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ntọ́fẹ́ kọ́fẹ́ ṣe tọ́jú ẹ̀rọ nìyẹn ẹ̀mí ẹ̀rọ oko fine ẹ̀rọ oko ma ẹ̀ suna kọ̀tún la kò sówó ọkọ̀ la kò sówó tó jẹ́ pé abánikẹ́lá ń dá borí inú lẹ́yìn ọmọ kọ̀ọ̀dá kò sí rẹpẹtẹ kankan mbẹ ilẹ̀ ilẹ̀ sọ́gbó yóò ní kíní kan kò sí rẹpẹtẹ mbẹ mílẹ̀ bá má lọ́la ẹ̀bùnmi sá ẹ̀bùnmi ẹ̀bùnmi ẹ̀kú ewúlo ẹ̀kú ewúlé ayé àwa nìyẹn bó wà ní nàdídá a máa jẹ ẹgbọ́ gbàdá bàdá náà a máa pè yín ebi náà lọ ń bọ̀ wá kó ṣe súná tí ọmọ mi tó bá yá tí wọ́n mọ̀ wá fi méjèèjì jọ́ọ̀dì ara pẹ́ sí máa wo oúnjẹ ní bẹ́ẹ̀ jásí bí máa kan òrò máa kó òrówó kó bẹ́ẹ̀ ni ntọ́lọ́ fẹ́ fàyọ náà nìyẹn bẹ́ẹ̀ nìkan bí máa kan tí ó tó tún kan síra wọn ó sì kókè ní ó kókè jì ẹni oríkè ẹni oríkè ní yóò kó àpò wọn kó ma ẹni kejì náà gàrà ọjọ́ pé méjèèjì yìí wọ́n á rí pọ̀ náà pé kankan jásí ọlọ́run dára ìdá ẹ̀ bí sí ọlọ́run nìyẹn njẹ́ ọlọ́run wá ń ṣẹ̀dá ń bákan lánàá kọ́ wa máa gọ kọ́ máa gọ. ṣe húnúhúnú. afa kan wọn ní kọ́ mọ́ ra ọkọ̀ àbí nǹkan ọkọ̀ tí wọn ti pọ̀ jù pé tó ti rà ní a bá tó bọ̀ nìkan bá lóun ní gbà láfi lọ́rẹ́ ọ̀rẹ́ ní tẹ́pẹ́ aṣọ yín bá ń ya sára yìí ò ní rí sàgbà sọ yín báyìí ọlọ́mà sọ yín ní afáta sọ yín yalé yín ọ̀run ara yìí ò ní rí asọ́pọ̀ ya wọ́n ní yóò rí gbọ́dọ̀ wọn á ní kẹ́ ẹ máa gun ọkọ̀ mọ́kọ̀ lẹ́ni kára yẹ ọmọ rí sọ ọlọ́run sọ mi sì kọ́ yẹn sẹ́yìn lẹ́ra rẹ̀ àmì ọkùnrin ẹlọ́gbàjọ́ ẹlọ́gbọ̀kọ̀ tẹ́gbẹ̀ máa gùn tẹ́gùn lọ lọ́n fẹ́ ká yé lára yín nìyẹn ní bá ba bàbá tó ń ṣe tiẹ̀ lọ bó ṣe ń bẹ nìyẹn tó bá gbé wá ẹlò bẹ́ẹ̀ ọ̀dẹ̀ tí gbé wá ẹgbà bẹ́ẹ̀ ẹ má lóyún mọ́ ní ibú tí wọ́n tọ́lọ́ máa gbé wá gbé ah, àfà àyẹn ni ah, ah. ọlọ́run ní ìwọ̀sọ̀ tó ń rí ìwọ̀sọ̀ rí àà. ẹ̀yin lọ́yìn jẹ́ nǹkan rí ìmánì kan òmùgọ̀ nìyẹn ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá dé kòkù wá ẹgbàá bá gbẹ̀yìn náà wọ ẹgbàá ìní alámìjọ yìí o èmi ò lè báyìí sí tẹ́ǹsì yẹn wọ́n ti yà mí lọ́tọ̀ kò látẹ́bìrù ahọ́wà àkùn sọ fún wọn pé mi ò ní tẹ̀lé fẹ́nu yín mi ní tẹ̀lé ìfẹ́nu yín èyí fi ṣe tẹ́ǹsì mi ò ní tẹ̀lé mi ní tẹ̀lé fẹ́nu yín ní òfin dáa kéèyàn máa fi ìfẹ́ inú sí lọ́hùn àwa ọlọ́run nígbà kò nígbà ó ní kọ́ńdọ̀ lálítù ìdàn kọ́ńdọ̀ lálítù ìdàn tí mẹ́ẹ̀lẹ́ tẹ̀fẹ́ lẹ́fẹ̀ẹ́ nù yín mo ti sọnù nìyẹn tí mẹ́lẹ̀ tẹ̀lé fẹ́nu yín mo ti sọnù nìyẹn kọ́dọ̀ lálítú ìdàn وما أنا من المهتدين mi ò sí lójú ọ̀nà nìyẹn ìsí lára àwọn tó mọ̀nà nìyẹn ti má lè tẹ̀lé ti yín ló fi dáa kéèyàn mọ tí bá ń ṣe dájú àmọ́ tá a bá ń ṣe tó bá dẹ̀ ti mọ̀ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ kó sára ìfún ẹ̀ bá ti sọ fún ẹ̀ tán lórí ẹ̀ mọ́ ti jú ńlọ fagilé ìdánsọ yìí ló fagilé kí àfa kó máa làlàbọ́rùn ó fagilé kí èèyàn máa làlàbọ́rùn ntí ọlọ́run tí kádàrá ká máa làbọ́rùn tó fi wá máa pẹ̀sìn lára bí à ń dájọ́ bí à bí à àjọ tí ayé rẹ̀ ò sí ó dájọ́ ó ṣokùnfà ń tẹ́ inú ilé ọlọ́run fàyàjọ́ lẹ́nìí yẹn mùsùlùmí dájọ́ mùsùlùmí lè jẹ́ àjọ àmọ́ yóò jẹ́ àjọ ìfowópamọ́ kò ní jẹ́ àjọ dandan kọ̀wọ́ má wọlé lẹ́nu. lọ́sẹ̀. tọ́ba ní ọdún ìfowópamọ́ sí bọ́yọ̀dọ̀ èèyàn kan bọ́yọ̀dọ̀ báńkì kan ní ọdẹ fi bẹ́ẹ̀ jọba rí fi bẹ́ẹ̀ kò dẹ̀ sí kò sí nìyẹn. àmọ́ kọ́wọ́ àjọ kì í sùn irú oní àdákó irú oní àdákó pé èèyàn mẹ́wọ́ bàjọ́ lélẹ̀ ìyẹn mẹ́rin rádá ọkùnfẹ́ nìkan mùsùlùmí ló yẹ bá pé ìdárú yẹn torí ìlà nǹkan bo ìlà nǹkan tágbára ọ̀ká bọ̀rùn nìyẹn ogun ọjọ́ òyìnbó bákan náà àwọn kan láti rájọ ìwọ́ kó ṣé ìwọ ló ní òní láti wọ́n fún wọn yóò kó rẹ̀ sókè bẹ́ẹ̀ yẹn ọmọ òní nílé kí ó lọ bá òun ọmọ òní sùkúù lọ bẹ́ẹ̀ yẹn àjọ dáa bọ̀tí ó àjọ tó bá rọrùn iye bá dá ni ó kó fún mi ìyẹn dáa ẹ bá ń fọgbọ́n jọ da ó sì dá mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ ó dẹ̀kú mẹ́ẹ̀ẹ́dógún bá yẹba parí ẹ̀kú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ fún ẹ̀. tó dá ló gbà. tó dá ló gbà àmọ́ pé orí ní dáa pé kọ́rọ̀ sùn ah, mùsùlùmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ o yọ pẹ̀sì dára o ẹ̀rẹ́ ọ béèrè owó ọbẹ̀ yóò dìyà o tọ́láfọ̀ fẹ́sẹ̀ sí ó dẹ̀ ti gba owó gbogbo yòókù jò ó fi ṣe bùkátà ẹ máa wo àìní àìní imán sọ́lọ́run ọgbà gbúwà yóò bí mẹ́wàá ọlọ́kùnra nǹkan àwọn àdọ́gbọ́n jẹ gbèsè tí wọ́n ní kájọ wọ́n lé ní kájọ àkọ́kọ́ àbí nǹkan wọ́n máa ń pòwe kan bẹ̀ ẹni kájọ àkọ́kọ́ wọ́n máa ń fòwe kan tì í ẹni ìyàn tí mo fẹ́ lò èyí tí mo fẹ́ lò ní tí mo ti bẹ lábẹ́rẹ́ ni pé ẹ bá kọ́kọ́ kájọ gbèsè ló kó olólùlẹ̀ oyún ẹ̀ ń dùn ọjà àwọn èèyàn lójú pé a ó ti ralẹ̀ a ó ti kọ́ ó ti ra mọ́tò pẹ̀lú owó olówó tẹ́mi wà ní balẹ̀ mọ́ mo ní bọ̀rọ̀ kẹlẹ̀kùn nulẹ̀ àfẹ́yàgbé ara. wọ́n á tó ń gbèlú bọ̀ tó bá sáré lọ kó owó àjọra nǹkan tó bá yẹra ìgbé lákòólè rẹ̀ yàyà bí ọba sí lákòólè rẹ̀ orí eré náà lè ní ọ́ ta padà gbàǹjo ni ó padà ta ọgbọ́n ò sí sásọ́lọ́hún ẹ̀bùrú ò sí dásọ́lọ́hún ẹ̀bùrú kò sí dásíkádàrà ńlọ́fagilé kóbìnrin máa ra aṣọ ẹgbẹ́jọdá Aso aso, ọfà gílé pọ̀pọ̀ jùlọ fẹ́ lẹ́yà ìlọba débẹ̀ ẹ bá rówó ẹran aṣọ ìyá máa kó lọ gbági tí ó ra aṣọ bí àmẹ́rin márùn-ún lẹ́ẹ̀kan náà ọlọ́run máa yàṣọ wá nìyẹn ẹ̀rà nkàrà ẹ̀rà lẹ́sì ẹ̀rà gíní ẹ̀tọ́ ra pandora ra kampala wùlọ díẹ̀ díẹ̀ lọ ọmọ ọ̀ràn díẹ̀ ọmọ wọ̀ díẹ̀ ọmọ wọ̀ sọ́kọ̀ ẹ lọ́rùn àmọ́ pé ẹ máa ọ máa fi aṣọ sàǹkó pẹ̀lú àǹkan ẹlẹ́ àkìmọ̀ síbá ẹlẹ́ àkìmọ̀ síbá yìí ó tù ú lásìkò ìbámu. ìjọra kan sì ọbọ̀ tó tó ló lọ ìmí ètí wọ́n mú sọ́mọ àsìkò jẹ́ ọ̀bọ̀ sí. bóyá kò dẹ́ pé ìwọlé à ló fi owó tí mẹ́ẹ́lẹ̀ tí ọmọ rẹ̀ ó fi lọ sí ilé kéje lọ sùkúù ọlọ́kú lásán lórí aṣọ ìgbẹ́jọ́dá àtúntò ní bá gbà mọ́ tó bá yá mọ́ ẹlẹ́sìn kẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ẹlẹ́sìn máa kó àkúlé yá mọ́ ntí ọlọ́run ọba tí ipò onímọ̀ gbéra ẹ̀ sí i nítumọ̀ tá a bá débẹ̀ bí gbogbo wọn bá wọ sọsọ tuntun tọ́lọ̀ ọba kára tuntun mọ́ wọ ọgbọ́n tó bá rí lọ nídìbò ní lọ ẹ ṣe múlẹ̀ wa gbòòrè ló mú gbọ́dọ̀ àtàwọn àbúrò tí bẹ̀lẹ́ kò wọn náà mú wọn nìkan lọ wọ lọ́ọ̀fẹ́ àní lọ ọlẹ́ ọgbọ́n tó ń ṣe ọ̀dọ̀ ọwọ́ tiẹ̀ tọ́lọ́run ṣe fún ọ wọ́n lọ wọ jágbó ẹlẹ́mọ́lẹ̀ ẹ̀sìn lọ́kàn pẹ̀lú pé aṣọ ìjọba ẹ̀dá ẹ̀yìn ọ̀rá sọ ní àwọn ìrarú ẹ̀ ní wàkì ìrarú ẹ̀ kí ló dé sí ọ̀dà ní ah, ọ̀dà kò sí ẹ̀dá àti ìrarú aṣọ báwọn torí pé ẹ̀ aṣọ tí èmi ọ̀rà ọkọ mi ló ló máa ń tó kù tó fẹ́ tó fẹ́ èmi onímọ̀fẹ́ wọ̀ fún kẹ́ni ká máa sọ fún mi làkà ìtẹ̀ sọ kí ọkọ̀ ọkọ̀ mi lébà láìkì ẹ̀ bó ti tẹ́ bó ti jẹ́ nìyẹn àwọn ará wọn náà ṣe bá làákà yìí mú kẹ́nìkan máa bọ́ fi làákà yìí lọ́ọ́ bá sọ tiẹ̀ tí wọ́n wọ̀ olówó olówó wù wọ yorùbá ní èyí wù mí ó wù ọ lọ́mọta lọ́mọmọ ya bí jẹ lọ́tọ̀ọ̀tọ̀ ohun tó wù lọ́rọ̀ ra yẹn o jẹ́ pé o lè jẹ́ pé aṣọ kan náà ni bọ̀sí kọ́lọ̀ yẹ wù mí o lè mi, mí tèmi gbàtí yẹ ṣe wúrẹ́ ewúrẹ́ gan sanko tàbí ewúrẹ́ gan sanko má wù yóò bàbí ọlọ́run tóbi lọ́ba wà á tó yà wọ́n ti ti dé ẹ̀ mọ̀ pé ntí ẹ bẹ́ẹ̀ ṣe w wọ́n yìí ó so yìí bá ká hmm. gbogbo yìí la ẹnìkan lọ́tà mi ń sá aṣọ yẹ hmm. ẹ á wọ ẹyẹ ẹ á gbogbo ẹ á máa tẹ̀lé àwọn lọ bí kíní ó ti ju ọlójú pa. àẹ̀kọ́ la fi ń sànkó ẹ̀kọ́ ẹ̀kọ́ gbọmọ yẹ gbọmọ yẹ kẹ́kọ̀ọ́ kọmọ tí kọmọ náà dókè kọ kẹ́kọ̀ọ́ dókè ẹ farabalẹ̀ ẹgbẹbi mọnú ẹgbẹ bùkátà tí ó bá necessary ẹgbẹ julẹ ẹtọ àwọn tí wọ́n fẹ́ fẹ́ ọmọkùnrin yín kárò lẹ́ẹ̀mejì pé a ah, ṣé èèyàn lè fẹ́ wú ọmọ báyìí sá pé ọmọ tó ti ka ìwé lókè tó ti ka kí lókè yìí ọmọ tí wọ́n bá fi lọ rú ẹ̀ yóò nílò fi lọ. ọmọbìnrin yín ẹ̀fẹ̀ kọ́ ẹ̀fẹ̀ kọ́ fún nípò ẹ̀fí ẹ̀kọ́ fún nípò ẹ̀tọ́ bẹ́ẹ̀ lọ sí kọ́ gbé lọ́kọ́ gbé lẹ́mí ìdìbò pé sóun òun níka mo tó ti parí parí ṣùgbọ́n ẹ̀ẹ́sì bùkátà tí ò nídìí ó jẹ́ kọ́ ẹgbọ́mọdúlẹ̀ kọ́mọlẹ́kọ̀ọ́ tọmọsẹ yìí tọmọsẹ yìí ṣé wọ́n lọ́nà ẹkọjúmọ́mọ́ ẹkọjúmọ́mọ́ tẹ́ bí ẹtọ́júmọ́ ẹfọn lóúnjẹ tí wọ́n jẹun yó kálọ kẹ́kọ̀ọ́ kan kọ́ lọ́kẹ́ nílẹ̀ àkáì lọ́bàdé bí àǹsàn kò kò balẹ̀ kò bẹ́kọ̀ kò balẹ̀ àkáì jókòó lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́dẹ́ rẹ yálẹ́yàmọ́ mi tọ́ bá wà. èyàn rojú èyàn máa tó bá kàn náà rẹ̀ òní jẹ́gbẹ́ nìkan dára láàká ìtẹ́ máa fi òun náà máa fi wà ẹ̀ pàmò tó bá kàn náà rẹ̀ ó sì bẹ́ẹ̀ lọ́wọ́ sí ti ń parọ̀ bàká ń bẹ̀ wọ́n máa ń ṣe lọ́ba tán ẹ bá tuwó gidi jọ tọ́ ẹgbẹ́ oúnjẹ lọ́ba bá lọ ẹ fi jẹun ránjẹ lé jẹun jẹun yó ẹ máa bẹ́ lọ́hùn ńjọ lọ́hùn bá kádàrá ilé mọ́ yín <laughs> ilé tọ́gbọ́n tó kóun wàlá yẹ ọkọ̀ fún ọ ìwọ gan tọ́lọ̀ ń kọ fún ọmọ àpò yìí ni àní àmọ́ tó wójọ àmọ́ ẹ má jẹ́ ó pa ọ̀rọ̀ ẹ̀yàn láàlá ń sọ ẹ̀yìn ọba àwọn Aya mi. Kul inni ala bayyinatin min rabbi. Sọ fún wọn lẹ́ẹ̀kan sí o, èmi o, alábáyínà tí èmi ń bẹ lójú ọ̀nà ọ̀nà tí wọ́n fi mọ̀ mí látọ̀dọ̀ ọlọ́run bá àlekẹ́ ọlá lè mí wá èmi máa ń tẹ́ mọ́ ìní àràfùtù máa lám fún wà á lé tù máa lám wọ́n sàyẹ́ tù máa lám tàṣáàdù wọ́n máa ń mórí ń ntójú mi tọ́lọ̀ fojú mi tó ojú tiyín òtó mi ìbílẹ̀ mú ibẹ̀ ṣe wà ntí ọlọ́run fi mi kò fi hàn yín àmọ́ èèwọ̀ ni fẹ́mi kì í dújọ yín wákàtà tó ń bì wákàtà tó ń bì ìtẹ́mi sì lórí ẹ̀ ẹ̀yin nírọ́ ni <laughs> ẹ̀yin nírọ́ ni tó kò níjà ẹ máa bá ti lọ mí náà láti mi lọ ìwọ̀pọ̀ ẹlẹ́yà wọ́n ní rúgbà ọwọ́ sọ́kò tó lẹ́ẹ̀mà aláìmọ̀kànmọ́kàn wá bí ọlódì ìjídẹ̀ ń wọ́ ọlọ́ yìí gbogbo nǹkan wọ́n náwó mẹ́ ọdẹ tó tẹ̀lé kò láà ń purọ́ kò ní ráyè kò ní kò mọ́ purọ́ fún kò ní ìdìbò purọ́ kò sí ní ìdìbò purọ́ ibi ọbẹ̀ mi yẹ ilé àná rẹ̀ yẹ mi ìdìbẹ̀ lọ kí ló dé mo ṣe rí orun mọ̀lẹ́ mi lẹ́kẹ̀ẹ́ mi ilé àná rẹ̀ bó ṣe rí náà làwọn ọmọ sí lọ́hùn so ìmìlẹ̀ bá tọ́ bá kọ́ bá fẹ́ sí nǹkan fúnra rẹ̀ bá ìsúnmọ́ra wa máa wá torí wọn náà máa tọ́ yẹmí òní ṣe tí ọ̀ yẹmí fún mi mo mọ̀ pé bọ́bá fẹ́ sìnàwó lódodo ọlọ́run tí ìsànú ẹ̀ débi pé kìsùkùsù rẹ̀ máa wọlé mọ̀ o ti ṣe dáwà fún mi yẹn hmm. ọlọ́run ti sànú ẹ̀ débẹ̀ yẹn o ti fi mọ̀ ẹlẹ̀ ṣùgbọ́n tó bá rí mi ó ó mọ̀ bó ṣe hángù mi kò ní àwọn nìsín ibi tó ń pè mí lọ wo náà lágbára ń bẹ̀ ah. ilé àmì ààrẹ ni wọ́n dẹ̀ fẹ́ sùn bẹ̀ ni so wọ́n jẹ́ kí n lọ bẹ̀ yẹn bẹ̀mí nìkan mi kò ní bí ọ níbẹ̀ kú bẹ̀ mọ́ láyé ọlọ́run ti lè tún sàánú tẹ̀ náà pé ah, ẹ̀gbọ́n náà ah, ah, kí ni ń ṣẹlẹ̀ àmọ́ wa ń tijú tijú tijú wákàtí tó ń bì ẹ̀yìn pè ń rọ́ ẹ̀yìn pé tẹ́mi gbàgbọ́ rọ ẹ́ẹ̀ kò lè. ma indi ma tasta'jiluna bihi. إن الحكم إلا لله يبص الحق وهو خير الفاصلين ما إني ما تستجلون به kọ̀dẹ̀ sí lọ́dọ̀ mi n tí ẹ̀ nǹkan ju pé kí n mú wáyé sí lọ́dọ̀ mi. máa ń dì máa tẹ́sẹ̀ ìlú náà bì ń tẹ́ ẹ ní mú wá kíákíá yóò sí sọ fún pé ẹ̀ẹ́n nítorí gbé wá àwọn pè ń rọ ok ọdẹ sọ pé báyìí náà tún ní tó gbé wá pé tiẹ̀ lọ́nà wàá gbọ́ kápẹ́ ń bá lọ́nà níta fi hàn gbọ́nà ni pé sọfọlọ́n tó ní tó ní kíní yẹ sọ fún pé kó mú yà wá ń sìn wá bá àwọn àwọn táwọn ò sè sọ fún ọlọ́run rẹ̀ pé àwọn fẹ́ mọ̀ bóyá tiẹ̀ lòdòdó kí àti ẹ̀dẹ́ ń sìn kọ́ jẹ àwọn. tẹ́ máa lè bí káfíìrì kọ́ ya dóńtì ìdógún ẹ̀dá fún ẹ bá ń rí ibi ẹ̀fọ́ gbọ́ mi ti sí wọn dá ọgọ́ bí káfíìrì káfíìrì àwọn ọgọ́ láyé babaláwo agbata ní kọ́lọ́bá ní kẹwọn wọ́n ní àgọ̀ tó ń gọ̀ ní ọ̀pá káfíìrì àgọ̀ tó ń gọ̀ ní ọ̀pá káfíìrì ó ṣòro ọ̀tọ̀ lóòrò àgọ̀ tó ń gọ̀ ní ọ̀pá káfíìrì kábíyà máa ẹ̀yin náà mọ̀ pé ní ìdìyà bọ̀ tí ní tí ń bá ní ní à èrò ní wẹ́rẹ́ gíní ọgíní náà yà bọ̀ ní. Inil hukumu illa lillah. gbogbo wa jẹ́ yàn yíyà á kẹ́yàn gbogbo ohun tí jẹ́ bẹ́ẹ̀ ìdájọ́ ni ọwọ́ ọlọ́nà wà. ẹ̀rí sẹ́fà sọ fún ọ pé o sì lọ sá tí sáwọn gbà èyí ní tí a ti ń sa tí a bò ó bọ́rọ̀ bá mọ̀ pẹ́ nídìí yà owó ẹ̀ lọ́wà èyàn ò sínú pé mi ní mo ní lọ́wọ́ yẹ̀kúnsùlẹ̀ akọ̀ yẹ̀kúnsùlẹ̀ akọ̀ ọlọ́ọ̀ni ní mọ́dòdó wáṣáyé àwọn àfáà wa kan wọ́n níbi sọ́ọ́díwà yẹn ẹ̀fì dọ́ọ̀dì síbẹ̀ ẹ sọ pé yẹ̀kúnsùlẹ̀ akọ̀ pọ́lọ́ọ̀ni ń dájọ́ òdodo wọ́n ní àwọn àwọn tí wọ́n ka kùránì láyé ànábì àwọn kankan tí wọ́n bá wọn iye kékeré akọ̀dì bẹ́ẹ̀ sí yàgò sọlẹ̀ akọ̀ náà ọlọ́run lọ́ máa sàkó tó dodo yẹ tí ó mú wá bí tàpá kọ́sọ̀ yàkúsù ìtànníjẹ́bẹ̀ ọlọ́run bá lè kí ọlá ní rọ́tàn ìkànnì fi ń lélẹ̀ nítàn yìí nítàn ìwé kànàkànà iná ìtàkàlẹ̀ iná ara yóò padà sọ pé ẹ sọ báyìí nígbà tí ó tẹ̀lé bá tẹ̀lé wọn sọ wípé abájọ ntọ́fẹ́ ṣẹlẹ̀ rí tẹ́fí sọba lánàá ọlọ́ọ̀ni rọ́tàn bí ti sọ́wọ́ láti náà ọlọ́ọ̀ni rọ́tàn ìtàn tó tí a ní nǹkan rọ́ ìjọba tí wá ní títí bá wá dìtàn tara yìí tó ń sọ gbọ́lọ́ náà ní gẹ́bẹ̀ gbogbo wa láà dìtàn ìnámà lè máríù bàbá fakún hadisa àṣàdá ní máa إنما wá. حديث بعده hadithun حديث fẹ̀dù haditha àṣàdá إنما máa ń wá. innamal mari'u wọ́n ti kọ́ gbogbo kí ní bẹ̀yẹ̀ ọ̀kẹ́ kí èsì bẹ̀yẹ̀ ọ̀kẹ́ gbogbo ọmọ nìyẹn ni ó dìtà ìjọkù ni pé fàkún ìwọ máa jẹ́ àdìsá ìwọ máa jẹ́ ọ̀rọ̀ rí asana liman wa fún gbogbo tó fẹ́ máa ń gba ọ̀rọ̀ rẹ wa má fi òní bọ̀ lajẹ arákùnrin kan ò tí jẹ́ ń jẹ́ òun ẹ̀gbá arákùnrin ta wí ọgbọ́ púpọ̀ ilé ìlú gbégbégbé lè gbà sí ilé ìbẹ̀ lè jọun okọ̀ tí wá ń jẹun okọ̀ tó ìyẹn máa ń gbọ́ tó bóyá ah, kí ló fàdí okọ̀ yìí yẹn ni pé kéèyàn má fi òní rẹ̀ bá ọ̀ láti bọ̀ jẹ́ máa ń jẹ́ kó bàjẹ́ kò bàjẹ́ àmọ́ pèdí rẹ̀ ni pé kò bàjẹ́ kò wo tó dé kò bàjẹ́ ṣùgbọ́n wọ́n wọ́n sọ̀ tiẹ̀ kò bàjẹ́ kò bàjẹ́ kò bàjẹ́ náà wọ́n pè é sí wọn dáhùn àpilẹ̀ ni pé kò bàjẹ́ kò wo tó dé sẹ́rẹ́ tí wọ́n máa dábìá ẹni ọlọ́lá tí wọ́n rọ̀ bí ó wà láì lónìí ó jẹ bó dàbí ọgbọ́n kò ní í sí nǹkan mi ju pé yọ kàkà bùkù lọ kò lè rí kàkà lónìí afa kẹ́ni fẹ́ fún lówó jọ kan nǹkan pọ̀ fáfá yìí olóòpọ̀ fún jọ náà nǹkan dẹ̀ bí ó dẹ̀ fẹ́ fún lówó tó lówó kọ inú ẹ̀ bá dùn pé alọ́n ti ah oníṣì ìjọba ẹgbẹ́ kùtù ah ń náà wo àsọ́ni ń bẹ lára ọjọ́ tí ò ní rówó ní a bá sì fọ́ bá pò wọ́n sì ka owó one thousand kìíní kejì kẹta kẹrin karùn ó ka, ń kà kà ó sì ń bá ọtí ń kà wọ́n sì gele mọ́ ǹjẹ́ kádẹ̀ chẹ́ǹjì ọwọ́ kádẹ̀ nà sí ní fóònù bá dùn gbọ́n wọ́n á dẹ̀ fọ́ kejì gbé fóònù pàpẹ́ nígbàwó níbo kí ló tẹ́lẹ̀ ah, ṣúgàjá owó tó ní ìmọ̀wọ́ yẹn ní máa ń sọ fẹ́sọ́fẹ́ kó fún pé wọ́n ní iná ti mú ìyàwó òun níbi ìgbé ń dáná gáàsì ti dìíná nígbà tí wọ́n dá owó padà sápò àfáàrí owó ní kọ̀ọ̀kan lọ́wọ́ ọjọ́ òsì ní ọjọ́ tó fẹ́ tó fẹ́ fún lówó ni wọ́n jọ sáré lọ yọ́n sáré lọ bí iná gbé jóni nígbà débẹ̀ àfa àti gẹ́dẹ̀bẹ̀ kẹ́kọ̀ọ́ fún tí a báyàwó ní asútù ti gbégẹ̀ ọwọ́ àkó tí a fẹ́ tẹ́wọ̀ tẹ́wọ̀ kọ̀ àlè kò sówó tó tó tẹ́wọ̀ kọ̀ wàrà àlè bọ́lọ̀ tó fẹ́ sí lọ́yẹ̀ nìyẹn ìgbọ̀jọ́ ń dẹ̀ padà lọ lọ́lọ́mbà débi tí ó dé ẹnìkan náà ẹnìkan náà tó fẹ́ kó lẹ̀ tí nǹkan ṣe ìyàwó ẹ̀ ọdún lè rí fún ẹ̀ ìyàwó yẹn ń jẹ́ inú oyún wọ́n lè bímọ ńláyọ̀ nǹkan kan ọmọ ọmọ yẹn. àfàn ẹni náà ọ̀gbẹ́ni yẹn náà owó tí wàá sí owó díẹ̀ o tí wàá lọ́n tó wàá kẹ́dà rẹ̀ pé tó wàá gbé fún àfà níjọ́ tó lọ́n fẹ́ fà fà lówó níjọ́ tó fẹ́ fún lówó ìyá fẹ́ fún ẹ lówó ọ̀rẹ́ rẹ ní ọ̀jẹ̀ ni ọ̀tá rẹ ní ọ̀jẹ̀ ni yóò kàn lọ́wọ́ ọjọ́ náà kò sẹ́ni rọ̀ lè fi rán náà ni ó mú yàwá ní àkúsí yà lọ́hùn gbogbo ẹjọ́ ń lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní bàjí rọ́tàn wa huwa khairul fasilin ọlọ́run ti ní ọ̀gá gbogbo dájọ́dájọ́ olóbẹ̀jọ́ dá wọ́n ọlọ́run àmín ìwé tó dá fún wa ìdá tó wá tàlẹ̀kùn ní dára lẹ́jọ́ rẹ̀ sí àmìnà ẹ̀sàmì dáadáa àmín mọ́jà jẹ̀bi ẹni gbogbo ọ̀nà àmín gbogbo wọ́n dáàfi jẹ̀bi mọ́jà áwò wọ́lá ní ọlọ́run láhà ọlọ́wàlá àkọ́ta قل لو أن عندي ما تستعجلون به ọlọ́run sọ fọ́lẹ́ kan sí láwọ́ àna ìndì máa tẹ́sà ìlú nàbí tọ́pẹ́ ń tẹ́ nǹkan ju rẹ̀ ìbá ń bẹ lọ́dọ̀ mi ni ìyàtẹ́ ní mú wáyì tẹ́pẹ́ kápá mi lọ́ba wà kẹ́ lè mọ̀ لقضي الأمر بيني وبينكم ẹjọ́ bá ti dára rẹ̀ ẹ̀ẹ́ nídìí ìyà ẹ̀ sì máa béèrè ẹ̀sọ́ abẹ́rẹ́ ta ẹ̀mẹ́ka mú yàrá fún yín ni kani bá kápá kí fìyàjẹ́ yìí fìyàjẹ́ yìí bàjẹ́. lọ́kùdíyàn amúrù bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ nà kún. ìbọ̀rọ̀ bá ti yanjú bàbá fi ìyá ọlọ́run kó ẹ̀yìn ilẹ̀ ìbáráyé yòókù rí pé ẹ̀yìn ti jìyà wọn ò lè gbọ́ràn tiwọn ìdẹ́bí ń ta fínátẹ̀ ìyẹn fínáfíná yìí ìbá ti ṣe sáǹpù kíláyà yẹn tọ́ka gàmọ́ kí ni àyà yìí ń tọ́ka lára ànábì sallallahu alayhi wa sallam ó ń tọ́ka igé ànábì náà èèyàn ni ẹrú ni ẹ̀yẹn wo àṣẹ kìí sàwádìí kan àwọn tó yẹ pé a bá ní tàrẹ́sì ní ẹnìkan máa hùwà ìbàlẹ̀ ọlọ́run jẹ́ tí ọmọ wà lọ́kà pé wọ́n lọ́hùn ká sì ní agbára káfí kókó lẹ́sìn asáwà nìkan kọ́ gbogbo ń bá níta rẹ̀ sí ni ẹnìkan oníta rẹ̀ sí káàkiri máa bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ kọ́ máa wò wọ́n wò pé wọ́n ń ṣe tí wọ́n náà ìjọ inú ó ti bí yẹn parí àmọ́ bínú bá bí wa àní tá a ṣe ọlọ́run kúrí wọn gà wá lọ tí wá pé inú wọn gbọ́dọ̀ dùn sí tí wọ́n ń ṣe yẹn ó gbọ́dọ̀ dùn sí kọ́ wá mọ̀ pé ẹ̀ẹ́n kó máa sọ pé rọ́mà tí ó sì kọ wá jẹ́ pé ìwọ̀ ó tún máa dùn sí wọn wọ́lá wàhálà bí bọ́ọ̀lì nínú ọlọ́run alábòsí ọmọ alábòsí ju anybody lọ ó sì máa ń tọ́tọ́ sí wọn. Yeah tẹ́bá wáyà mẹ́tẹ̀ẹ̀ta yìí kulikuli ló ń bẹ̀rẹ̀ rẹ̀ kulikuli máa sọ fún wa máa sọ fún wa. ìtì tẹlọ́kàn nábì ọlọ́run á gbé ta tí mẹ́lọ́kà ló ní pé ká pé ipa rẹ̀ bá ká wọn kó fìyà jẹ wọn bá fìyà jẹ wọn sọ fún wa pé ipa rẹ̀ bá ká wọn o ó fìyà jẹ wọn àmọ́ pa rẹ̀ ò sì kíni o kò ká wọn. ẹ máa retí ọlọ́run. Ah. ẹ̀yìn ọba àwọn àwọn afa bàbá wa tó ṣe tíra ìtàn kọ tẹ̀síìrì Professor Waaba, asọ́ẹ́lì rahimahullah kọlùmọ̀ni kẹwọn wọ́n ní sábàbù nùsùl ntọ́ máa yà ìdè. aya èwo ni aya fifty seven tọ́lọ́ ní kúlí ìní alábáyínàtì kàlìbí Kalibi sọ̀rọ̀ ó ní aya yìí sọ̀kalẹ̀ fi nadiri bin wara warasai kurais ẹntẹ́ntẹ́ nadiri ọmọ aris àti olórí àwọn kuraisi àwọn ni wọ́n lọ bá ànábì wọn sọ pé ya Muhammad Itina azab itina bílẹ̀ azab wàá fìyà jẹ àwọn alladhi alladhi ta'iduna bihi o ti ń lérí ìyá ẹ tí ẹ mú wákàrí mo wákàrí ìsísá àmì ni wọ́n rò pé àwọn fi ànábì ṣe ẹ̀yẹ ní ẹ̀yà ìfúwà sọ̀kalẹ̀ pé ẹ má wọ̀rí ọlọ́run máa ń tó yẹ yín ló ṣiṣẹ́ fún yín ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ọlọ́run wà nàbì sọ́lá sọ fáwọn ọbẹ̀ bọ́ yìí wípé ìnínú ìtù wọ́sọ̀ jírí wọ́sọ̀ jírí wọ́sọ̀ rífù عن عبادتي ما تدعونهم وتطلبون منه الخير والدفع والضر والدفع الضر èmi o wọn ò gbà fún mi wọn ò gbà fún mi wọn kọ̀ fún mi kí n máa sin sẹ́ǹsì ẹ̀rí ẹ̀rí ìyẹn ni pé gbogbo àwọn ọlọ́run fọ́nà mọ̀ wọn ò gbà fáwa nìyẹn ká sin nǹkan mi ẹ máa wá fi òmùgọ̀ àbágídí lọ sí nǹkan mi yóò sì pàdé nǹkan àwọn yòókù tí ń ṣe òrì ìbáwọn tí ń ṣe ìyàgbọ́dọ̀ ní ọtún bẹ̀rẹ̀ àti ìyọ̀ tí ọ̀tún jẹ wọ́n yìí ẹni tó lọ́wọ́ wá ti bá òun kó lọ kó lọ dán wò ojú ẹsẹ̀ wọn gba séjì tiẹ̀ kílẹ̀ dẹ̀ ń ṣe ní sọ́dámì ẹ̀ ń sin òòṣà àbí ẹ̀ ń sin ẹ̀ ń sin abdulsọ̀lẹ̀ ẹ̀rù re ẹ̀rù re ẹ̀ ń sin yẹn ni pé ẹ̀ tún gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run kó dàbí nǹkan ń jẹ́ èèyàn tó lẹ̀ jẹ́ ẹni ọlọ́run ẹni ọlọ́run lẹni tí ẹ fẹ́ sọ̀rọ̀ sàyí ẹ gbọ́dọ̀ sí òun kò sílẹ̀ bẹ́ẹ̀ kí ló dé téèyàn wà kún tètè mọ́ lọ́bi sàárè rẹ̀ kí lẹ́yìn ó tún kú tẹ́bà lọ yípo sàárè rẹ̀ fẹ́ mọ́ wá lọ ju ó sàárè rẹ̀ àwọn àgbàlagbà fáàmì ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti kú tán wọ́n sọ sáré wọn dẹ̀bọ ni torí pẹ̀sẹ̀ bẹ̀lá yé wọn nímọ̀ ara yìí dẹ̀bí gan nímọ̀ ojoojúmọ́ wọ́n máa dì mọ́ sáré wọn bí wọ́n bá sì sáré wọn sí wọ́n máa dì mọ́ wọ́n máa dúró síbẹ̀ wọ́n dúró síbẹ̀ so ló ṣe bẹ́ẹ̀ òǹkó ṣe bẹ́ẹ̀ kí ni alẹ̀ kí ni kí ni alẹ̀ àmọ́ ẹni ló bá fọ́ nù wọn máa máa àdà bẹ́ẹ̀ni tí lọ́ọ́ ga tó lẹ́pọ̀ máa máa àdà sàánù bípò rẹ̀ bá ga wájú ọlọ́run ọlọ́run ló jẹ́ ọ̀gá ó lè ti bá tiẹ̀ lọ ìyẹn ò sọ ọlọ́run tẹ̀yìn ẹbọ àkọ́kọ́ ọ̀sà àkọ́kọ́ márààrún tó lọ́n kà nù sọ́tù nù ìbáwọn ẹni olóòní wọn tí wọ́n tán lójijì táwọn èèyàn wọn gbé a àfikà wọn yà máa káyà máa sìn wọn ebi lọ́lọ́gbé nú àdìdì sí sọ́tún náà amárààrún yẹ ẹni ọlọ́run ni wọ́n tí wọ́n ń sin ọlọ́run méjèèjì lójó wọn adùn nú àpà pé nú à wọn fẹ́ nu kẹ́nu kan àwọn ẹni ẹ̀dùpà kò dẹ̀ fẹ́ nu kẹ́nu kan wọ́n ju pé àní wọ́n ti lọ́n wọn ẹ má sìn wọn wọn èso lọ́n. ní sùúrùtù wọ́n ní gbọ́yì ah, ẹ̀gbẹ́ ní tiẹ̀ ga tó nípò àwọn mọ́láàkà mìlìmọ̀láìkà ìbá àti màlẹ́kà ọlọ ẹ̀mọ́ sí. torí pé làákà ìsọfún mi pé kí n mọ̀ sí bàbá. wọlé adìlátù ìsìyà adìlátù àkìlí ní mọ̀ sí làákà ìkọ̀ fún mi pé kí n mọ̀ sí kàmí lẹ́yìn ọlọ́run làákà yìí ọmọnìyàn yìí máa sọ tó dáa fọmọnìyàn ọmọnìyàn kan gbọ́ ni. bákan náà àwọn ìfẹsẹ̀lé náà ń ta fojú rí náà ó ní mọ́sìn kẹ́mi lẹ́yìn ọlọ́run àtàwọn àyà Quran ìtọ́kọ̀ fún ẹ̀ka mọ́sìn kẹ́mi lẹ́yìn ọlọ́run tó bá di bẹ́ẹ̀ ìwà náà sọ fún wọn pé látàbí àwákùn àhàwákùn èmi ò ní tẹ̀lé fẹ́nu yín àwọn afẹ́nu yìí ní tẹ̀lé fèsì zókì tọ̀rì kàtìkún àlẹ́kọ́ ìmá àlà ìtìbá àwà dúnà ìtìbá ìdàrí àwọn ọ̀nà tó jẹ́ pé ó dúró lórí títẹ̀lé fẹ́nu tí ò sí ìfẹsẹ̀lẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ tí n bá tẹ̀lé fẹ́nu yín fa anna idhan dọ́ọ̀lù èèyàn sọnù nù òun ti sọnù nìyẹn èèyàn òṣèlú ọ̀nà òdodo mọ́ nìyẹn nítorí pé fa iná ibà dáta gẹ́rì ilá ìdọ̀láàlù wọn ṣe kò kẹ́ máa sin kẹ́mí lẹ́yìn ọlọ́run dọ̀láàlù ni ẹ̀pọ̀ sí ni ìtàràfà ánìyàn ìtàràfà àníhà àlàákìlò àlèwáì làákàì tó bá jiná làákàì tí ń sọ nǹkan tọmọ nǹkan sọ kò ní gbarú ẹ wọlé tìbíjọ kan ní nǹkan bẹ̀rẹ̀ ntẹfẹ máa gbọlá fún yìí báyìí wọ jẹ ebíjọ kan ló bẹ̀rẹ̀ nítorí àti lọ́dẹ̀ fi ní bẹ̀rẹ̀ yẹn yóò lópin jọ kan nìyẹn ẹnìkan lọ bá nàbí yìí sàlẹ̀ sàlẹ̀ ọbẹ̀ lè rìn atúrẹ́ntọ́rọ̀ bá anabi ọlọ́mí iná lẹ́yìn anabi Isa ipò fẹ́ mú Isa lọ́rẹ̀ ọ̀rẹ́ fi ni kò ní Isa ní tó ń bá kú nkọ́kọ́ ẹ̀yìn olóhùn sì wà máa bọ́lọ̀ sọ̀rẹ́ à fèkè máa bọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ ọlọ́run ní ìsì torí òun òun jọ kan Isa táwọn kan dẹ̀dẹ̀ kan sì sànpẹ̀ lọ́wọ́ bá wọn bàtẹ́kùn fẹ́ Jésù ni bínájọ́ Jésù ni bínájọ́ Jésù ni ṣebí jésù bẹ̀rẹ̀ ìjọkan ni gbogbo pé ẹ kò ní bàbá ẹ kìíní kan ṣebí ó sáàsẹ̀ ìjọkan ni àwọn ará ayé ìjọ tí jésù ti ìdáyé ta lọ́lọ́run wọn jọ náà tó wá lọ tán tẹ́ pé èyàn tó wá yẹ ẹgbò tẹ́ tó ń pè lọ́lọ́run ẹ àlẹ́ ẹ̀dẹ̀ bá tán ìgbàgbọ́ pààyàn pẹ̀lú jésù pọ̀ ẹ̀ sọmọ ìṣẹ́lì wa ibadatu llahi ta'ala yadullu alayha alihujja wal burhan ìbá kama sin Ọlọ́hun làákàyè ó fọwọ́ sí o àrùjáde gbangba ń bẹ o ọwọ́ pé olódà wa ọwọ́ pé ní tọ́jú wa ọwọ́ pé kò ní bẹ̀rẹ̀ débi yóò lópin ọwọ́ pọ́dọ̀ ilẹ̀ tó ń padà lọ yìí ó tó pé láǹsì kí ló ń sìn sí ìṣẹ́ ní ló dá mi ọba sì ní kọ́ mú ntọ́ dá mi wá mú ntọ́ dá mi wá. tọ́ba rí bẹ́ẹ̀ ìwà náà bí sọ fún wọn pé èmi ò ní báyìí sìn wá sọ fún wọn pé bẹ́ẹ̀ bá ní kíyàwó wá wá tẹ̀ bá ní ẹ̀tì ní ìdìyà èmi ò pẹ́ ẹ̀ níbi ìyá àmọ́ má ìrìn ìyàlẹ̀ ní ìtẹ́sẹ̀jì nínú bí yìí ntẹ́fẹ́ ní múwá yìí ìgbà mi ò ká ìmúwá rẹ̀ ò kàn mí oníbẹ̀lọ́ rẹ̀ ń sá àjálà o wà ń sá àkàrà o bóyá ó lè sì tèmú wá fún yín ó sì wù ìbò ó sì wù ó lè jẹ́ ọpẹ́ ẹ sábà pé bẹ́ẹ̀ bá tẹ́ bá tẹ́ rí ẹ̀ẹ́jẹ̀ yà ìgbà tí àwọn àdé ìkàlẹ̀ mi ọmọ ntẹ́ ń sè yìí ẹ̀ẹ́jẹ̀ yà. ọlọ́run ló sì mọ ìgbà tí ó dé ọlọ́run ní sì ń rọ ìtàn ọlọ́run ní ọfẹ́ fi ń tẹ́ ń sọ iṣẹ́ tà ọfẹ́ bá dójú ẹ̀ náà ni tó wá di ẹ máa retí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ èyí ò bá wọn fún àwa tí a jẹ́ ọmọ kéwú wọ́n fẹ́ pè àṣẹ àkíyèsí kan lórí ayé ayé aya kulaw ana indi ma tastajiluna bi lakubi yali amru bayni wa baynakum wọ́n fẹ́ pè àṣì àkíyèsí kéwù kan bẹ àyìnbá àlè kan lójijì pé ntọ́lọ́hún sọ yìí gbé ànábì sọ yìí ṣé ìtìrọ́ọ̀dù ìtakora ẹni ṣé kò sí láàrin àdìsí kan tí ń bẹnu Buhari tí ànábì sọ bali aridu an yukhrija Allaha min aslabihi ma ya'budu Allaha wala yusriki bihi shay'a anabi ni èmi ń ràn kà kọ́lọ̀ ń bá ń fà jáde níbàdí àwọn káfírí àwọn ọ̀bẹ bọ̀ yìí báwọn bá tiẹ̀ gbọ́ àwọn ọmọ wọn lè gbọ́ tí wọ́n máa sìn wọ ọlọ́run tí wọ́n sì ní irun kan mọ́ èmi ṣé ọ̀rọ̀ yìí ọ̀ta kó ìwọ ọlọ́run ti bá níyà lọ́wọ́ mo fẹ́ kí wọ́n ti kú ní ìsìn òun kò náà tó wà lọ wípé tí ọ̀rọ̀ tó ìjẹ́kọ̀ ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ ní pé wọ́n bí ànábì léèrè ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní kí ni bí lọ bá ànábì sọ̀sọ́dà jìbí lọ bá ọ̀kan nínú àwọn gbòǹgbò nínú àwọn kùrẹ́sì ọlọ́ọ̀bà níbi bá níbi bá gbàdí kan tó dìrẹ̀ bẹ̀ fún tó bá sọ̀rọ̀ pé bàbá ìfẹ́ ra ìfẹ́ kẹ́ ra ní ọlọ́ọ̀ni ẹ bá ẹ mọ̀ yí pé ẹ̀yìn rẹ mi mo sì ń gbẹ̀ngà kan lọ́dọ̀ yìí tí n rí tí mo ní mo rí ìmọ̀ njọ́ náà ni tí n bá mọ̀ njọ́ náà bá wí àmọ́ njọ́ kan tọ́lọ́n sọ pé èyí ìdé sí mi èmi náà mọ̀ dì ẹ má fojú pé ilẹ̀ bí mi wọ̀rọ̀ yìí ẹja ẹja gbàfọ́lọ́ ẹsẹ́ ipò ń bẹ nígbà yìí máa ń bínú nìsín pé mo sọ̀rọ̀ ọlọ́run fún yín ẹni tó gbẹ́ ilẹ̀ bí mi gbogbo àwọn tí wọ́n wá bí mi tí màrí tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì tẹ̀lé ńkọ́ ẹ̀yẹ sí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ẹ́sẹ̀ fi ṣe ẹ̀ẹ́sẹ̀ fi ṣe àjùlọ pé òdodo ti ẹ̀fẹ́ jáde ọ̀dọ̀ yín ló ti yá ló ti wá jáde. kẹtí ẹ fi ṣe fọ́dílù kẹ fi ṣàjùlọ pé ẹ̀yin lẹ bí ẹni tó lọ́n pé mú mọ̀nà wa wọ́n ní ẹrú ọlọ́run kan pé ọ̀rẹ́ kọlọ́mà ní fún lálàáfíà o wáyé kọlọ́mà ní fún ẹni náà lálàáfíà ọmọ náà balẹ̀ fún lálàáfíà ó lálẹ́ ọlọ́run àmín la hawla wala quwwata illa billah wọ́n ní ìtàn yìí ń bẹ nínú Bukhari àti Muslim ani Aisha ana aqalat li Rasulullah sallam ya Rasulullah Aisha sọ fún anabi njọ kan ó ní ya Rasulullah ìwà anabi hali ta alaika yawmu kana asadu min yawmi uhud ìwà nàbì ìjọjọ́ kan bẹ́ẹ̀ tó lè tójújọ tójújọ ọdún lọ torí pé ọjọ́ ọjọ́ ọdún dàmà ọjọ́ ọdún òní agbára ọjọ́ ọdún ìyá àgbà wá bí ànábì pé sọ́jọ́ kan tó ń bẹ tó lè jù yẹn lọ tó rí tọ́ pàdé lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ànábì ní lakitu minka omik pàdé lọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ ń bẹ́ẹ̀ bọ́ máa rán kan náà jọ ni wọ́n. وكان أسد ما لقيت منهم يوم العقبة ọjọ́ tí mo pàdé ń tó le jù níjọ́ yọmọlẹ̀ akọba ratu nafsi ala ibn abdiyalai muna abdikallad ọjọ́ tí mo gbéra mi lọ bá ọmọ yalai ọmọ abdikallad tí mo lọ bá tó yẹ pé gbogbo ohun tí mo san ní ọgbọ́n tí mo dálọ́gbọ́n tí mo san lọ́nà pàbó níjọ́ náà fálàmù ìdìbò ní ilẹ̀ àmọ́ ara rẹ̀ tó ìtí mo gbé lọ́dọ̀ rẹ̀ kò bá wọlé fantalaktu mo wá ń lọ wa anna maamumu ala wajihi ìbànújẹ́ wa anabi ní ìbànújẹ́ wa bójú òun falamu astaf illa bi kulli sa'ali olùwọ̀n tají tí òun fi dé àyè tí ó ń pè ní sàálìbì òkè kan ní wọ́n torí pé àwọn àkókò pọ̀ ní òkè yẹn ní a fi ń pè ní kọ́ni sàálìbì farfatu rasi gbagboyókè faiza anna bi sahaba kọ́ni lálà láti ní òkè tí ń wò báyìí bá rí pé ẹ̀sùn tó ń bẹ́ ń sánmà tó ti súlú sánmà tó dẹ̀ sí ìbòmí mọ́lẹ̀ tó dàbí ẹ̀kú tó fẹ́ rọ̀ fàìdà fíyà jìbìrìlù alìsàlám láàrin ẹ̀sùn tó mọ́kàn rí jìbìrìlù bẹ́ gara ni ọkà yọjú sí mi ni fanada ni bàbá pè mí fàkọ́lá ò ní iná ńlá àkọ́lísẹ̀mí àkáwọlá kàwọmí kàlá ọlọ́run bá ti gbọ́ gbólú àwọn èèyàn rẹ̀ tí a sọ fún ọ ó ti gbọ́ ìyẹn ni pé bínú rẹ̀ ti bàjẹ́ òun ọlọ́run náà nínú tó ní ó dùn ọlọ́run tí o mọ̀ sí sí ànábì lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan ṣẹlẹ̀ ìsísà náà mọ̀ pamọ́ sí ọ bára bí abùkátà wa. amina. olùmọ̀ni bí abùkátà wa. àmín. wọlé àti ọlọ́run. wà máa rọ̀ du àlẹ́ ìka ìtí a fi dá ọ ọlọ́run lọ. wàkọ́ nípa àṣà ilé ìka mọ́lẹ́kà jàmbá màlẹ́kà ti ń bẹ ní nkẹ́ òkè ọlọ́run ti ní ọmọ àbọ̀ wa bá ọ wà nábì lìtàmúra ó bì máa sí tàfihìn pa òkè yìí láṣẹ sọ fún màláìka yẹn kọ́ lọ fi òkè yìí dára tó bá wù ọ́ fáwọn èèyàn yẹn kọlọ́fin wọn tútù ẹwọ ẹwọ ẹwọ inú ọlọ́run náà ṣe bínú ṣe bí ọlọ́run tó àmọ́ wá fi ntọ́fẹ́ ṣe ọwọ́ àfi sí kí ànábì pé èyí tó wà ní ṣe fún ọ ni màá ṣe fún ọ ẹwẹ̀ ẹ̀kọ́ mẹ́ ìjàmá ẹgbọ́n tí ànábì wa fi dá ti da màlẹ́kà lóhùn ti dọ́lọ́ba rẹ̀ lóhùn ah. ni màlẹ́kà ti dá fanadani wọ́n ìdálẹ́ tán malaku jabali bá gbèmí màlẹ́kà ti tẹ́ ní nkẹ́ òkè bá gbèmí wasallama alayya ó ní ìkẹ́ ọlọ́nkọ́ máa bá wọ Muhammad ó ní ya Muhammad mo ní anabi ló ń sọ pé náà ó ní iná ńlá kọ́dísẹ̀ mi àkáwọ́lá àkáwọ́ mi kàlákà ọlọ́run ti gbọ́ gbúlù àwọn èèyàn rẹ wakọ́dí bá àzà ní rọ̀bùkà ilé ìkàlítà àmúra ní bí amríkà bí fíìmà síta ọlọ́run ni wọ́n á bá ọ ní kó lè pa mí láṣẹ ní jama. Ah bá sàwà ń kọ́ ìsìta àti bákítù alẹ́ ìlú àkàsàbáyì àkàsàbáyì tó o bá fẹ́ àwọn òkè ńláńlá méjì ti ń lùmọ́gà kí n pa méjèèjì pọ̀ kí n lọ fi wọn tuntun ẹwà gbọ́n tí a níbi sọ. fakọ́lá rasulullah sallallahu alaihi wasallam báyìí أرجو أن يخرج الله من أسلابه من يعبد الله لا يشرك به شيئا ntọ́wù mi ètí ẹ wí yẹ ìfẹ́ yẹ báyìí ìfẹ́ yẹ ètò wù mí ni pé mo fẹ́ an yukhrija Allahu min aslabihi kọ́lọ́mbà imú jáde ní bàbí wọn tán bá jẹ́ ní tọ́lọ̀ ń tiri bẹ́ẹ̀ ìparẹ́ lọ yẹ wọn. kọ̀ọ̀kọ́ ìkẹ́ fún wọn nìyẹn àmọ́ kọ́ bá mú jáde ní bàbí wọn àwọn tí ó máa sin lọ́hùn tí ò ní ṣẹbọ pẹ̀lú ọlọ́hùn ẹwà àánú ọlọ́run lára ànábì ẹwọ ìkọ́ ni máa ń ọlọ́run lára ànábì tó fẹ́ káwà náà ọkọ lára ẹ̀ ẹ mọ́jà náà sínú bíi níbi abá lágbára àgbọ̀dọ̀ bínú ẹ̀kọ́ tí ń bẹ láàrin ọ̀rọ̀ yìí sì ni wípé anábì náà lọ sọ pé à ẹni múyàwó àbí bá níyà lọ́wọ́ à ẹ̀yin ò lè má ti hàn yín lè mọ́ àmọ́ lọ́run sún sọ fún yín pé ìníyà lọ́wọ́ ìjọ ìyàwó àdọ́wọ́ rẹ̀ rèé o ndọ́jọ́ wá fún ní pé ó yá sọ ọ̀yá lónìí wọ́n lè parẹ́ ọ̀yá ìjọ ń wá nìyẹn o ni ọ̀wà mú yàwá mi ẹ̀mẹ́jà náà máa ẹ̀mẹ́jà náà máa lo agbára wa bàbá sí ni ẹ̀já ṣe sùúrù ìjàmbá lágbára ẹ̀mẹ́jà fi ìtẹ́gbára àwọn èèyàn lé mọ̀ ikima kanu ikima mi ìbọ́lọ̀ ọmọ pàmò bí òní kò ní pa màlẹ́kà láṣẹ kọlọ̀ àwọn rẹ̀ ọ àná ọlọ́mọ ọmọ pé òun ti bá ànábì ìhun débi kọmọsí báwọn ẹ̀gẹ́ tiẹ̀ ìjọ ọlọ́run rí bí ànábì ti dé lẹ́wù yẹn ló fún ní agbára wọn ni ọ̀wá sí lóhùn ikima mi ta fẹ́ ní gbé tọ́lọ́mbà mọ̀ pé yóò ṣàgbára lóbìnrin fún lágbára tí o sì ń lódò wípé ìjọ ọba lágbára ó fi àjẹ àwọn kan agbára náà ti ní kọlọ́hún ní fọ ìjọ ọba di pé wọ́n ń sè ọ́ òbínú mọ́ wọ́n ń sè ọ́ òbínú mọ́ ọ wà lágbára ọ wà lówó ọ wà lọ́lá lọ́nà òdìbò yá ọlọ́run ṣeun tí ò ti mú lágbára ẹ̀ wá lánàá ọba ti sí lọ àmọ́ wọ tó báyìí ń pinnu pé ah, ìwọ ń tiẹ̀ o ah, wọ́n ti ọba àjẹ́ bá fọ́ olóògùn nù tó bá fọ́ lẹ́yìn àbí tó bá dá olóògùn nù àbí kéèyàn wọ́n wí hmm. tó bá fọ́ lẹ́yìn tó pé màá bá sì ní ọ ti dà èmi bọ́dọ̀ ń bá rí i pé ọba yé jẹ tí ó sì fẹ́ bá yé jẹ èmi ò ní fọ́ ní tí ì bá yé jẹ yorùbá ní bí kẹ̀kẹ́ bá lágbára bí ẹṣin àtàpá ní ìbá táàyàn ẹ ọlọ́run sì jẹ́ kí kẹ̀kẹ́ náà tẹ̀sìn ọlọ́run náà ò ṣe kẹ̀kẹ́ náà bí ẹṣin bó ṣe máa náà ní kọ́ máa ṣe kàtí ń ṣe lọ bàbá tá a yàn tó bá jóyàn jóyàn bó wá yìí tó tẹ òun náà ìyẹn náà kó náà ń pakúpa wọn pa òun náà wọn <laughs> pa òun náà ń pakúpa wọn fẹsẹ̀ lọ wọn fi ka lọ wọn pa kódà bẹ́ẹ̀ bá tó bá ìtí ọ̀tá yín bẹ́ẹ̀ òun náà ó tó kóbélé yìí náà. àrùn pọ̀. bọ́bá tó ẹ̀sìn ẹ̀sìn àṣẹ kojú ẹ má tó kò fẹ́ tún gba ẹ̀sìn lára ẹ̀sìn kò sí ní kan wàhálà tó ṣe rọ́lù ẹ̀yìn ilé ìkànnì ẹ̀rẹ́gbẹ̀ alábàdà ọlọ́run sọ jẹ́gẹ́ sí mọ́ wá tàtàkùtà bá ní wọ́n ti jẹ́ nìyẹn o fíkìlì ayat ìsẹ̀mí re ọgbọ́n re táàrí kọ́ nínú àyà yìí awuli akam àbí ìdájọ́ tá a yí kọ́tó tó jẹ́ ìdájọ́ alibarika ó ní pé alihaku walibatil wala yastamihan alihaku walibatil la yastamihan irọ́ òdodo àti irọ́ ní papọ̀ àríkọ́mbí nínú ayé yìí igbe òdodo àti ìbàjẹ́ òní dúpọ̀ tí òdodo bá ń bẹ́ mí kan ìbàjẹ́ òní sí mbẹ́ irọ́ ń bẹ́ mí kan òdodo òní sí mbẹ́ òjò dúpọ̀ lẹ́nàlẹ́ akọ̀kọ̀ imu aládẹ̀lílì wà ákìlì torí pé òdodo òun dúró lórí ìfẹsẹ̀lé náà àti làákà ìní wàlìbátìlù mumbas minali awa iwa sawat ṣùgbọ́n irọ́ àbíbàjẹ́ òun dúró lórí ìfẹ́ nú àtúntí kòkòrò ní ìjẹ́ kí wọ́n jọ dúbọ̀ ní ìtawà sọtẹ́nìsì náà ni agbára àtìkà kì í pàápọ̀ agbára àti ìkà kìí paapọ̀ kéèyàn jẹ́ kà kó tún wá lágbára rárá ìkà kan náà tí ó nìyàn kò sí ní tí ì ṣe èyàn sì lágbára ọlọ́run ní í ṣe ní tí ó bọ̀ sí tó yọ yóò bà nǹkan jẹ́ ọlọ́run wọ́n ni a kó alámọ̀lẹ́wàlẹ́ lọ́wọ́ musa bàyẹn jẹ́ o. àmín la hawla wala quwwata illa ẹ̀rí kí sẹ́ẹ̀tì sí mo fẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kíṣẹ́ẹ̀tì yìí kò àlejò ńlá kó sàlékọ́ àánú ẹ̀ fún wa àkọlé ẹ̀ ní àṣejù àti àṣe ètò àṣejù àti àṣe ètò. ǹjẹ́ ẹran ti kíṣẹ́ẹ̀tì bàbá ẹran ti kíṣẹ́ẹ̀tì níbo la ti ṣe àṣejù àti àṣètò mọ́lẹ̀ ìjíròkó kọ́ àbíròkó rí ṣe ní gbogbo ní àṣàrù dínì lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́ àṣejù àti àṣètò síbẹ̀ láti ṣe ọ̀dà ìdí ìrókò àti àṣejù àti àṣètò méjèèjì tí ọlọ́run bá lè kí ọlọ́run ní gbà méjèèjì náà sì máa ń bẹ̀sìn jẹ́ ni a sọ lórí ń bẹ̀ ìdí ìrókò láti ṣe ẹgbìyànjú ẹ níkanu rẹ̀ ẹgbìyànjú ẹ fi kan sọwọ́ sẹ́ńtẹ́ bá fẹ́ràn kó lọ jókòó kó gbọ́ èyí tó fún ọgbọ́n tí ò dá yẹ kó gbọ́ yóò lápá gbèsè ayé wa pẹ̀lú gbọ́ ọlọ́run wàlejò ọlọ́sàn wa la hawla wala quwwata illa billah ẹ bá fẹ́ rí kórí àbúrò bíà o subhanallahi bihamdi la ilaha illa anta astaghfiruka owó tẹ́mi tọ́ra àdúrà àwọn ọmọdé bí o ọlọ́wọ́ gbà o ọlọ́wọ́ gbà màmá àti ẹtí ẹ̀tọ́ lọ́fọ́ lọ́mọ fún aláàfíà o láhàrú làkúàtà illa ẹ má fẹ́ yọjà ká fún jàmá òun rèé o ẹ má fẹ́ yọjà sàkà fún nínú owó rẹ lọ́wọ́ balẹ̀ gbà o la hawla wala quwwata illa billah